إن الدين يسر ولن يشد الدين أحد إلا غلبه متفق عليه أتد أبو هريرة رضي الله عنه قال كبان ينسي وصعوك أن محمد صلى الله عليه وسلم مسلم يباي بك. dáúdá ní tí ń jẹ́ ẹ̀sìn nǹkan ọ̀rọ̀ ni ẹnìkan ní wá nínú nǹkan kan àdíṣe ìbẹ̀rù sọ́yí Bukhari sọ́yí Muslim eléyìí ni ètò wa ètò àdínú lọ́pọ̀ èyí tí àwọn ṣẹ́kọ̀ wa àwọn òṣà àbúfàṣà ìsàwòrí tí wọ́n ń darí tí ń jẹ́tò yìí gbogbo ọjọ́ Jímọ̀ gbogbo ọjọ́ Friday nírọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wa ní kẹ̀nẹ́nà lùbáríkà Royal FM 95.1 nílùú Ìlọrin ní Kwara State gbogbo tí bá ń rúwọ lóbi nípa ẹ̀sìn wa a lè fi àwọn ṣẹ́kù àbùfàtà ìtàrùmí lórí ago wọ̀nyí 081 033 51549 lẹ́ẹ̀kan sí 081 033 51549 جزاكم الله خيرا الحمد لله والصلاة والسلام على رسول الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، أدعو قف atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábì wa Muhammad gbogbo àwọn aráalé anábì àwọn sàhábà anábì gbogbo wọn lábẹ́ olúwa kó fi ìkẹ́ yìí kó fi kárí gbogbo wọn gbọ̀ wá tí à ń gbọ́ ètò àdéhùn yusrun gbogbo alákíkà bọ̀ pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. naam ọ̀rọ̀ tí mo ń bá bọ̀ wá láti bí ọ̀sẹ̀ méje òun náà ni ọ̀rọ̀ nípa taqwa ìbẹ̀rù ọlọ́run wọ́n ń wo inú alukoran pàtàkì jùlọ níbẹ̀rẹ̀ Suratul Baqara àwọn ìròyìn tó lọ́n fi ròyìn àwọn olùbẹ̀rù rẹ̀ ìgbà tó ní alif lam mim dhalika al-kitabu la rayba fihi hudan lil-muttaqin alladhina yu'minuna bil-ghaybi wa yuqimuna so olúwa ní àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn tó ṣe pé wọ́n nígbàgbọ́ bil sí àwọn nǹkan tó pamọ́. ويقيمون الصلاة àwọn tí wọ́n ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run làwọn tó ṣe pé wọ́n máa kírun láti ṣàlàyé nípa ọ̀rọ̀ ọ̀run ní ṣókí èyí tó ń tẹ̀lé ní kí wọ́n mimma razaqnahum yunfiqun àwọn tó ṣe pé nǹkan tọ́lọ́run bá ṣe ní arzikì fún wa ní owó ní dúkìá wọn máa náà قتادة بن دعامة رضي الله عنه أو رحمه الله تعالى أن ينفقون في سبيل الله وطاعته أنيتما ومما رزقناه ينفقون oníkí wọn a máa ná owó wọn wọn a máa ná dúkìá wọn fi sabilillah fi ojú ọ̀nà tọ́lọ́run wa ta'atihi láti fi tẹ̀lé àṣẹ ọlọ́run wọ́n na sí ẹ̀sìn ọlọ́run yẹni pé iná tí wọ́n máa ná yóò máa jẹ́ ìbámu pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ọba ṣeré èèyàn fẹ́ èèyàn kọ̀ tí wọ́n bá ti jẹni tó ní àrùsìkì ọ̀nà náà ni kódà bó ń tahun ọ̀nà náà ni kò ṣeé ṣe so ẹ̀yìn lè wá máa na sọ́nà ẹ̀tọ́ tàbí kí n sì na sí ọ̀nà tí ọlẹ́tọ̀ àmọ́ ọ̀nà tó lẹ́tọ̀ òun náà ni ọ̀nà tó ṣe pé yóò máa já sí fi sabilillah wa ta'atihi yóò jẹ́ pé èèyàn ń na sí ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́run èèyàn ń na sí ìtẹ̀lé àṣẹ ọlọ́run ẹ̀rí àwọn ojú ọ̀nà wo ni èèyàn máa ń ná owó sí tí pé yóò sì máa já sí pé èèyàn ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba òun náà ni kéèyàn ná owó lil fuqara fún àwọn aláìní òye bí ń pa ni oníbùkátà kan láti fẹ́ ṣe ni kò ráṣọ wọ̀ ni àwọn ọmọ rẹ̀ náà lè bí ń pa ni bákan náà al-masakin al-fuqara lẹ́ni tí ò tiẹ̀ ní rárá wọn náà ni al-faqir ẹni tí ò ní kankan táwọn afá bá ń ṣàlàyé al tó bá ń ṣe àlàyé nípa rẹ̀ wọ́n ní ẹni òun tó ṣe kí bóyá ó ní bùkátà sí one thousand lápèjúwe èdè ó ní bùkátà sí one thousand ọmọ mọ̀lẹ́bí rẹ̀ àmọ́ kò tiẹ̀ lè rí kò lè rí sólùsù rẹ̀ gan kò lè rí three hundred so kò bóyá kò tiẹ̀ ju two hundred lọ àbí kò tiẹ̀ ju one hundred naira lọ òun ló sì ní ntọ́fẹ́ náwó sí tó bíi one thousand naira irú ẹ̀ nìyẹn fàkẹ́rù ni tuntun bá ní miskin lèèyàn òun ni aláìní so ó ní àmọ́ kò tó ni irú ẹni yẹn ó ní bùkátà sí one thousand òun àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ àmọ́ kì í rí ju four hundred five hundred lọ sọ pé irú àwọn ènìyàn náà ní sinwó ọmọ san náà ni irú àwọn báwọn kí yẹn ó fowó sànù wọn kí yẹn náwó fún wọn àwọn ọ̀nà tí yẹn máa náwó sínú bákan náà almuhtajin ẹni tó bùkátà ṣẹlẹ̀ sí so ó lè jẹ́ pé ó ní ó sì ní ìtótó àwọn bùkátà kankan yìí wá lógìyì so irú ẹni yẹn náà yẹn máa ń ṣàánú rẹ̀ bùkátà tí mo ń sọ kì í ṣe bùkátà tí kò ní ojú nínú ẹ̀sìn o bí alápèjúwe nísìn ọlọ́run kó ṣọ́ wa níbi aburú tó bóyá nísìn ó ní owó ó sì ní ẹnu tó náà ti ń gun ọ̀kadà rẹ̀ káàkiri ọba lọ́rọ́ lu mọ́tò mọ́tò ọba lálàṣẹ mọ́tò mọ́tò bá takú ẹ̀yìn gba owó mi lọ́wọ́ rẹ̀ ìwàkúwà fún mi irú ẹni yẹn kí wọ́n ṣàánú rẹ̀ kàkà tó fa police station tí wọ́n ti tì mọ́lé tí wọ́n jìyà tí wọ́n sànú ó ti di mọ̀ṣítáàj ẹni tó ní bùkátà sówó abẹ́ tó ṣe pé ó ti ẹ̀ ní àmọ́ wà nírìn àjò ni so kò sí nítòsí owó rẹ̀ torí ẹnìyẹn náà mọ̀ṣítáàj ni bákan náà al-aitam àwọn ọmọ òrukàn so ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá àbẹ́ tó pé kò ní kanú àwọn méjèèjì so kí ọmọ náwó fún wọn ọ̀nà tọ́lọ̀ ní kí ọ̀nà náwó sílẹ̀ yẹn náwó sí yẹn bẹ́ẹ̀ náà ni al-marḍā àwọn tó rẹ̀ kí yàn náwó láti fi tọ́jú aláàárẹ̀ ọ̀nà tó tọ́ lè yàn náwó sí talabatul ilm àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́ra àwọn ọmọlékéwú tó ṣe pé òun ní bùkátà sí ni òun ní bùkátà sí owó lékéwú ni àbẹ́ tó ṣe pé òun ní bùkátà sí owó léwé ni tó ṣe pé èèyàn mọ̀ pé ẹni tí ó sì lè fi nǹkan yìí wúlò fẹ́sìn tó bá dọjọ́ wájú ni sókè yàn lọ́wọ́ àwọn tó ń pèpè òdodo sí ẹ̀sìn ọlọ́run ọba tó ń pèpè òdodo sí ẹ̀sìn ọlọ́run èèyàn máa náwó láti fi ran dáwà yẹn lọ́wọ́ gbogbo tí dáwà yẹn tó bá ní bùkátà sí lórí àwọn kan tí a máa ń dá sáwọn ní owó òun ní kẹ̀kẹ́ èèyàn rere tí ń jẹ́ èèyàn rere ní dáwà náà ni Yorùbá ń pè ní èèyàn rere tó owó ní irinṣẹ́ rẹ̀ tó tabarí ẹni tó ń jẹ́ onímọ̀tàn ó kéwú ó rẹ́dì láti máa ná ìmọ̀ rẹ̀ so káwọn kan bá ní àrísìkí náà káwọn náà fi kún lọ́wọ́ so ìkúnlápá yẹn máa ń jẹ́ kí dáwọ́ ọlọ́run kọ́ fẹ́ ọ̀nà tí yẹn máa náwó sínú ẹ̀rọ rédíò program so kí yẹn náwó sí i láti pé kí ni káwọn èèyàn fi lè jàǹfààní rẹ̀ so àwọn ẹrú ọlọ́run tó wọ́n ń ṣe léyìí kọ́lọ́n kó mọ́ tó àṣírí ènìyàn láéláé kọ́lọ́n kó mọ́ tó àṣírí wọn kọ́lọ́n kó mọ́ wà pẹ̀lú rẹ̀ so because tí kìíní yìí tún sáf kìí ṣe nǹkan kékeré fẹ́ wọ́n gbogbo ní rọ̀mùdọ́n gbogbo àsìkò pandẹ́míkì wọn kàn bá ti wà lọ ni tó kí ló fà tí ò wá sí tí ẹ̀ lè bá a lọ kò lè lọ. tòun náà ni pé yàní ara ọ̀nà tí ẹ̀ tó máa fi ń dá lọ́wọ́ ni pé kọ́lẹ̀ lómi yóò pé tíra fẹ́ òun fẹ́ òun fẹ́ mọ ara tíra fún àwọn èèyàn láti ara rẹ̀ náà ara dáhàwà náà ni àbẹ́nìkan ti òun ṣetán láti ràn án lọ́wọ́ láti fi tẹ́tí ràn yẹn kó ba lè wúlò dára náà ni èèyàn ràn lọ́wọ́ yẹn tó bá kan náà ara ìnáwó sí sabilillah òun náà ni bìnnáwó ni masajid láti kọ́ mọ́sálásí kọ́ sẹ́ni tí ọ̀bá mọ́ṣáláyé bá ẹlòmíì ọ̀mà ó mọ̀ wọ́n pé ah náwó fún tọ́lọ́run náwó fún tọ́lọ́run tó wọ́n ti restrict àwọn èèyàn lórí ìnáwó fún tọ́lọ́run tó ẹlòmíì àfáà ni ọmọ náwó fún yóò sì lóhun náwó fún tọ́lọ́run àfáà yẹn òun ni òun ló sì máa ná fẹ́rí ara rẹ̀ yóò sì ní anáwó tó irọ́ o tó bákan náà bìnà olùmọ̀dàràsà afẹ́kọ́ ilé ẹ̀kọ́ kí á ilé kéwúrè kakọ kìí ṣe ilé ìwé o lè pe ilé ìwé ní ẹ̀kọ́ náà ó sì tọ́lọ́wọ́n ọba o tó ilé ẹ̀kọ́ ẹ̀sìn tó tọ́lọ́wọ́n ọba nìyí o tó ọkọ̀ ilé ẹ̀kọ́ ẹ̀sìn kọ́mọ́ṣáláṣí hafil bẹ́ẹ̀r ẹgbẹ́ kànga tí àwọn èèyàn wọn òrùn mímú ládùúgbò yìí àbíbọ́ o tí àwọn òrùn mímú níbi ẹgbẹ́ ìyẹn náwó sọ́nà tó dáa nìyẹn tó bá kan náà al-armala àwọn ọmọ àwọn tó jẹ́ opó ọkọ wọn ti kú so kí ọmọ sànú èèyàn náà wúṣíbi tó dànù al-mutallaqa àwọn tó kọ́kọ́ kalẹ̀ tó kọ́ pàtì so kí ọmọ náà fún wọn àwọn ọ̀nà àwùjọ olùbẹ̀r náà nìyẹn ìyàwó rẹ ọmọ rẹ lánàá bí sọ̀lá ọ̀sọ́lá mi ní al-yadu al-ulya khayrun min al-yadi as-sufla anábìrin ṣe rí ọwọ́ tó máa ń fún yàn ọmọ ìdájọ́ ọwọ́ tí máa ń gbà lọ ẹ̀wọ̀n kan ọwọ́ tí ń fún yàn ọwọ́ tí ń transfer owó sí yàn ó dájú ọwọ́ tó ń gbà lọ anábì wa ní fàbẹ́ bèmá tààrínlù àwọn tó bá ń jẹ́ mọ̀lẹ́bí orí wọn ni ó ti bẹ̀rẹ̀ orí wọn ni ó ti bẹ̀rẹ̀ tó ṣe dáadáa sí mọ̀lẹ́bí rẹ àwọn àbúrò rẹ ẹ̀rí aláwo di ẹni tó lówó lọ́wọ́ táwọn àbúrò rẹ wá kórìíra rẹ̀ aláwòdé rẹ̀ so nítorí wọn aláwòdé yorùbá lọrin mọ pé èèyàn yẹ̀yẹ́ ni ọ́ tí ó lówó lọ́wọ́ tó tó wá kórìíra rẹ̀ áá inú tó dùn fojú yàn mọ́wọ́ jù láyé owó ni ó dùn fojú mọ́ ó dùn kọ́là bí ń bínú bí ń bínú tó bá bínú tán ní sọ larí mọ́lẹ̀ sá fún mi láka nọ́mbà rẹ̀ bá ti gbọ́ gbọ́nrán ní ìsìn ẹsẹ̀kẹsẹ̀ ni ó pè ọ́ ká ìmọ̀síwọ̀n aláàjì ó dà aláàjì lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìsìn ìsinmi ló dèèyàn rẹ̀ kìí pẹ́ tí wọ́n fi ń dèèyàn gú lọ́dọ̀ rẹ̀ kìí sì pẹ́ tí wọ́n fi ń dèèyàn rẹ̀ anábì sallallahu alaihi wasallam ó ní ẹni ẹ máa fi dáadáa ẹ máa fi tẹ̀lé iṣẹ́ rẹ̀ watbi'i as-sayyi'ata al-hasanatu tamhuha anábì ni ẹ máa fi dáadáa tó ẹ kó bá tẹ̀ ti ṣe àwọn èèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òkè wọ̀ láìkì mi ládùúgbò ìwà láì wọn tó lè ayọ̀ ní rántí aburú tó ṣe fún wọn mọ́ bọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ṣe rí nìyẹn so bí kíyàn irú àwọn nǹkan yẹn nìsín àmọ̀lẹ́bí yẹn rè ọlábúrò ńlé ọkọ ẹlẹ́gbọ̀n ńlé ọkọ so kódà ọlọ́mọ ńlé ọkọ wà láì máa ṣe dáadáa sí i sẹ́tì ọ̀dẹ́ àwọn obìnrin hmm. nínú ṣẹ̀ríà Islam wà láì obìnrin inú ẹni tí ẹ̀ gbọ́dọ̀ máa kà jù láyé ni wọ́n so àbúrò rẹ̀ kan bẹ́ẹ̀ ńlé ọkọ wà láì máa kà kún sọ gbogbo ìṣesí rẹ̀ ni tí báwo ni ṣé kò sí wàhálà ṣé òsì kìíní kan sí wàhálà kan máa ṣẹlẹ̀ tètè bá torí pé kí ni ẹlẹgẹ́ ni wọ́n ẹlẹgẹ́ ni wọ́n ẹsẹ̀kẹsẹ̀ ọlọ́gbọ̀n bẹ̀rẹ̀ ẹnìkùnrin yìí nìsín yìí tó náà ni pé èèyàn máa ń gbogbo orú àwọn èèyàn gbogbo nǹkan yìí ní jẹ́ nǹkan dáadáa ṣe bí èèyàn máa ń tíyàn bá ní àrùsìkì tíyàn máa máa ná sí tó bẹ́ẹ̀ náà ni àbẹ̀yáfà èèyàn máa náwó láti ṣàlejò ṣàlejò bọ̀ mọ́jẹ́ kó ọ́ la gbà pé owó tó bá ná yẹn wàláì ọ̀nà ti tó yọ̀nà tọ́lọ́wọ̀n bá ṣùgbọ́n kan náà kí wọ́n fẹ́ ṣe àkíkà yàní kí wọ́n náwó kó fi ra ẹran sọ pé a ah, fẹ́ pa mọ́ wù pé nínú ìwé ẹran jáde àti kan wé ẹran gidi torí pé onáwó fún ọlọ́wọ́n bá ní ṣùgbọ́n kan náà bẹ́ẹ̀ náà ni alṣọ́bẹ̀ṣẹ́ tó bá di àsìkò léyà gbogbo àwọn ọ̀nà yìí tí àwọn ń fowó ṣe tó ń jẹ́ ọ̀nà ẹ̀sẹ̀ nínú ilé kásán tí wọ́n bá ti ń gbọ́ bí ọ̀nà rẹ sáré léyìí mọ̀ náà sí ṣùgbọ́n àwọn nǹkan yẹn náà ni Islam pàtàkì fún wa ẹmu wa wo bí olúwọba subhanahu wa ta'ala wa azza wa jal bó ṣe ṣàlàyé ìmánáwó sí ojú ọ̀nà yẹn ni pé fún tọlọ́run ìgbà tí ọlọ́run wa ń sọ ẹnu suratul baqara aya two sixty one. اللهم أني مثل الذين ينفقون أموالهم في سبيل الله أعوذ بالله من الشيطان الرجيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أو كمثل جنة أنبتت سبع سنابل في كمثل أبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة أبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الله باني أكجوي قوت من مثل الذين ينفقون أموالهم في سبيل الله أكجوي أعطوا من أو أو أو جوت مكاكالي أو شيء ọlọ́run ni wọ́n tó bá ń nà ó dẹ̀ jẹ́ bí kàmẹ́sàlẹ̀ habbatin bí ẹni tó ń mú kóró yẹn gan yẹn ni pé wóró yẹn gan àbí wóró ọkà bàbá ẹyọ kan tó wá rí mọ́lẹ̀ ambatat sab'a sanadil ìgbà tí wóró ọkà kan yẹn tí ó wàá wù ọ wàá wù sírí àbíká ní ṣùkú yẹn gan ọ wàá méje jáde fi kulli sunbulatin níbi gbogbo kíní ṣírí kọ̀ọ̀kan ìyẹn ni pé ìyẹn ga àgbàdo ìsìnkú àgbàdo kọ̀ọ̀kan ní ẹ̀tọ́ àbùtà kọ́ wá jẹ́ pé hundred yẹn gan lọ́wọ́ ń bẹ̀ ìyẹn ni pé ẹni yẹn tó bá ná one kọ́bọ̀ one naira ọlọ́run ó fi fún ọ ní seven hundred naira padà ṣùgbọ́n náà ní kí bó ṣe rí ọlọ́tọ́ wá níyẹn tẹ̀sí kankan wò wallahu yudaifu liman yasha lóra tó bá tó wù mí gan mo lè tó ní kíni kíni yẹn kó tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ kó ju seven hundred lọ wallahu wasi'un alim olùwọ́ bá ní èmi ọlọ́wọ́n ọba ìmọ̀ mi fẹ́ mo gbàyè ní ìmọ̀ tó mo gbàyè ní ìkẹ́ àìlíyè gbogbo nǹkan ni mo mọ̀ kò sí tó ń mọ̀ lámọ̀ kù kò sí tí mo mọ̀ tí mo wá mọ̀ tí wàá mọ̀ lámọ̀ tán gbogbo tí ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá tí mo dá náà lèmi ọlọ́wọ́n ọba mọ̀ tó bá wọ ọ̀yà yìí ọ̀yà yìí ń ṣàlàyé pé tí yẹn bá ti ń ná Allahu Akbar ọlọ́run ó fún yẹn ní ìlọ́po ìlọ́po ìlọ́po ẹni tó bá ń jẹ́ olùgbàgbọ́ tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run òun ni irú ọ̀rọ̀ yìí yóò rìn lẹ́mìí rẹ̀ pé wàláhì bọ́lọ̀ ń ṣe wí náà nìyẹn bí òṣè ṣe náà nìyẹn torí àyà Qur'an ẹni tí yẹn bá ka àyà yìí láti ibi tí mo ti bẹ̀rẹ̀ yìí kí n lọ lè ka nínú Suratul Baqara láti àyà two sixty one subhanallah kí n wá fi ara balẹ̀ ká ìyóò ọlọ́run tó ní wa masalul ladhina gbogbo àyà yẹn ọ̀rọ̀ ìnáwó ìnáwó ìnáwó ìnáwó ní ọlọ́run sáà ń sọ mẹ́ ọlọ́run tó wà mẹ́sàlú lẹ́dínà yunfiquna amwalahum ibtigha'a mardatillah olùwà ń ṣẹlá àwọn tó máa ń náwó tó ṣe pé nítorí wọn ná sí ni pé ojú rẹ ọlọ́run náà fi ń wá ìyọnu ọlọ́run ni wọ́n fi ń wá mo fi kọ́lọ̀ nǹkan yọnu sí mi wa tasbitan min anfusihim wọn yóò fi kúnà ha bíi yakin lùwà ní àwọn tó bá ń náwó fún tọ́lọ́wọ́n bá wọn lùwà ní kàmẹ́sàlẹ̀ jannatin rọ́bọ̀wọ̀tìn lùwà ní dàá gẹ́gẹ́ bíi kálọ̀ lè dá oko síbi nǹkan tó máa ń pè ní òkìtì àwọn tó bá ń jẹ́ tó ṣàgbẹ̀ wọ́n ti mọ̀ tó ń òkìtì náà ni àyè kan tó tutù tó wà lẹ́gbẹ̀ẹ́ omi tó ara mọ́ tí ó ga sókè ẹni tí ò bá mọ̀ òun náà ni ebe ẹ̀fọ́ òun náà máa ń pè ní rọ́bọ̀wà so ẹ̀rí pé gbogbo ìgbà ni máa ń tutù etí omi ni wọ́n máa ń fi sí tí ò bá ìsílẹ̀ tí omi irrigation tí wọ́n lágbára ni wọ́n wá síbi ayẹyẹ tí sá máa tutù gbogbo ìgbà olúwa ní bí àpèjúwe ẹni tó bá ń náwó nítorí tọ́lọ́run ẹ̀rí tó náwó sí ẹ̀sìn ọlọ́run tó náwó sí ọ̀nà tọ́lọ́run ní kọ́ náwó sí olúwa ní àpèjúwe ẹni yẹn bí ẹni lè dáko síbi irú ààyè yẹn ni ààyè tó ṣe pọ́wà fertile tó yẹ pé subhanallah fertilizer ni ààyè tó yẹ pé tẹ́ bá ti tí nǹkan sí báyìí àsọ́bà àwábìlùn tí ó jù tó wá tó rọ̀ sí tó jù tó mọ̀ rọ̀ síbẹ̀ tolúwa ní fa'atat ukulaha bi'fayn tó ṣe pé a mọ̀ wá rí pé ìdọ́po méjì ni yóò fi mọ̀ wá wù yóò yẹn ni pé yóò wù dọ́bù ni olúwa ní wa in lam yusibu àwábìlùn kódà tí òjò bá rọ̀ tí ò sí kílásìkò òjò fatọ́lù èrè ó sì máa ṣẹ̀ sí èrè ó máa ṣẹ̀ sí yẹn ní pé ẹni yẹn kò èyí ó lè náwó fún tọ́lọ́wọ́n ọba kí èèyàn ṣọ́ọ̀tì bí ẹni tọ́lọ́ lè ju nǹkan sí orí òkìtì ilẹ̀ tó jẹ́ ilẹ̀ ọlọ́ràá ilẹ̀ tí ó jẹ́ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ fertilizer ni tí ó wù pé kò sí ni yóò wù bó ṣe lè kó rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá náwó fún tọ́lọ́wọ́n ọba ní gbogbo àwọn ọ̀nà tí mo kà lẹ́ẹ̀ka lóríṣiríṣi yìí tó olùbẹ̀rù ọlọ́run yóò máa ná owó yẹn láti pé ah ìyẹn máa ń wá ojú rí ọlọ́run ni sílé yìí náà ni àwọn sàhábà nẹ́bí sallallahu alaihi wasallam náà ni oyé wọn oyé wọn òun ni pé gbogbo ọ̀nà táwọn máa fi rí owó ná ní táwọn bá ní ní dúkìá tó máa fi ná fún ọlọ́run náà làwọn sàmọ́ wákàtí ní ọjọ́ kan Umar ibn Khattab radiyallahu anhu هنا أمرنا رسول الله صلى الله عليه وسلم بالتصدق ووافق ذلك عندي مالا هنا جوكا النبي صلى الله عليه وسلم وطعم لا شيء طويا وأنه في طلون وأنه في اسم الله وبعض ó ní owó yẹn wá ṣe déédéé lọ́dọ̀ mi ọba owó kan lọ́wọ́ mi onígbà tó ń gba owó yẹn ẹ mọ̀ wà ń sọ hábà o onífàkóòtù al-yawm asbaqu ababak onílónìí ha máa ṣáájú abubakar olóhùn lòun sọ nínú ẹ̀mí wọn pé ẹ̀nì olónìí yìí o pẹ̀lú bánàbí ṣe ní ká náwó yìí ha nígbà wájú abubakar màá ń pè máa náwó jù lọ kí ṣe pọ́ sọ fún abubakar pé máa náwó jù lọ àmọ́ lẹ́mìí ara ẹ̀ ló ti ní lẹ́mìí ó ní nsabakto yẹ́wò mọ̀ tí bá ní kí n sáwájú rẹ̀ ó níyì amúfẹ́ sáwájú rẹ̀ ó ní fàjì ìtòbí ní sèmáàlì olówó tóun ní wọn lè mú áàfù rẹ̀ wá bí kí wọn ní one million kí wọn lè gbé five hundred thousand naira kalẹ̀ nke ìtẹ́fẹ́ ṣe yí five hundred thousand ní onífàjá Abubakar bí máa lè yí kúlìhì ní Abubakar déńtì ẹ̀ òun náà gbé ogbówó kalẹ̀ lẹ́yìn ìgbà tó ń gbé kalẹ̀ fún anábì wọn wò wá bí wọn pé ya Umara madha abqait li ahlik kí lọ sẹ́kù fún àwọn ará ilé rẹ̀ olóhùn wa ni ah àbùkọ́yìtò ní sàmáàlì ọlọ́wà ní five hundred thousand sẹ́kù lánàbì dákẹ́ gbà tó bí Abubakar radiyallahu anhu ìkè máa sa àbùkọ́yìtò lè àlè ó ní àbùkọ́yìtò Allah wa rasulahu ó ní gbogbo wúlò mi ti ná tán gbogbo tí mo ní ni mo donate mo fi ọlọ́run ọba lẹ̀ fáwọn ará ilé mi àti òjíṣẹ́ yóò bá mi tó wọn tó wọn sàhábà Nabi sallallahu alaihi wasallam sotori pé kí ni àwọn ti gbọ́ yé ó ti yé wọn ike ń táwọn ná yìí ha àdìsá nàbì sallallahu alayhi wa sallam abdullahi bin mas'ud ńlọgbà àdìsá yẹn wa radiyallahu anhu ó ní ànàbì sallallahu alayhi wa sallam àdìsá yẹn mẹ́nu Bukhari mẹ́nu àkútó sunan nìyí ó ní ànàbì sọ fáwọn ọjọ́ kan ànàbì kọjú sí wọn pé ayyukum mala warithihi ahabba ilayhi min malihi tẹ́lẹ̀ tó ṣe pé kì í láìkì owó tiẹ̀ tó pé owó olówó ni màá fẹ́ràn ẹ̀wò ara tí wọ́n ń mọ̀ pé yẹn jólùbẹ̀rẹ̀ ọlọ́run nìyẹn o kí wọ́n máa ànàbì níta ẹ̀yìn èèyàn ẹ ṣe máa ń láìkì owó olówó báyìí tó pé owó tí ẹ wá ní láìkì ẹ̀ àwọn sọ̀rọ̀ bá ní ma minna illa wa malu hu ahab ilayhi min mali warisihi ní kò sẹ́ni kan wa owó wa là láìkì ju owó olówó lọ anábì ní ọ̀rọ̀ tí ò sọ kò sí yẹn dáadáa anábì ń sọ pé ṣe rí ẹ̀yìn èèyàn owó olówó lẹ̀ máa láìkì owó olówó ni wa inna malahu ma qaddama owó tiẹ̀ òun náà lówó tó bá ti ná yẹn ṣe pé owó tá a bá ná àkín láìkẹ̀ bóyá wọn ni ẹnìkan ní bùkátà sí owó ó rẹ ẹnìkan ní ẹnìkan owó ìnira bá ní ẹyọ ṣàánú ní bùkátà sí owó tá a bá fún a ní láìkì owó tá a fún un èyí tó sẹ́kù sínú àkáǹtì wa láàmú láìkì ànábì ni sóòsì rí ètò náà yẹn òun ló ẹ̀kọ́ láìkì jù. ó mọ̀ sí pé ìtàbà ná sọlọ́run yìí ká mọ̀jú kó máa pọ̀ ká mọ̀jú kó máa pọ̀ sòtẹ́lẹ̀ iná kí ọ̀nà tó dá kí ọ̀nà tó dáa ọlọ́run wa subhanahu wa ta'ala ẹ̀rí ọlọ́run ní laysa alayka hudahum ní suratul Baqara náà ni ó ní walakinna Allaha yahdi man yasha ní wa ma tunfiqu min khairin fali anfusikum wa ma tunfiqu wa ma tunfiquna illa ibtigha'a وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون الوانية وما تنفقوا من خير gbogbo ntẹ bá ná Suratul Baqara 270 oní ntẹ bá ná fali anfusikum wallahi ẹ̀nà fèrè ara yín ni ẹ̀nà fún orí ara yín ni ìyẹn ni pé gbogbo ntọ́ bá ná ọ̀nà fún rẹ̀ nìyẹn ni kí wọ́n lọ́nà lè bá ó túmọ̀ sí pé èyí tó bá kù wallahi ò lè dàdẹ́wò mọ́yà lọ́wọ́ pàtàkì lọ tó bá ti arúgbó lọ lè bá ikú lọ́wọ́ yẹn ó di àdánwò mọ́lú rẹ̀ lọ́wọ́ nù tó náà ni mùsùlùmí mùsùlùmí ó gbọ́dọ̀ ṣọ́ ara rẹ̀ kó máa wá pébù lòun ó ṣe rí owó ná sí ẹ̀sìn ọlọ́run ọba ni tó owó lówó náà ni owó tó ṣe pé ó ṣẹ́kù síyàn lákàntì torí pé kí ni ọmọgbà tẹ́nìyàn lè bọ́ ọmọgbà tí ẹ̀mí lè bọ́ ìyàmùgbà tí ẹ̀mí lè tán tòkí ọmọ wa wò pé ìmọ̀ kó pamọ́ ìmọ̀ kó pamọ́ ìmọ̀ kó pamọ́ ẹ̀mí wà bọ̀ kọ́nà kó mọ́ṣà tí wáyé ẹni tí yóò jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá tẹ́tí mọ́mọ́ pé ẹ̀ńbẹ̀rẹ̀ ọlọ́run ni kí ọmọ ẹ̀ ná sí ẹ̀sìn ọlọ́run kí ọmọ ẹ̀ ná sí ẹ̀sìn ọlọ́run nígbà tí yẹn bá ti ń gbọ́ pé ah nǹkan báyìí ọ̀nà tí yóò fi rújú rí ọlọ́run ọba ni kí ọ̀nà tẹ́ ṣe kálẹ̀ kan yẹn gbogbo àwọn ọ̀nà yìí náà ni mùsùlùmí máa fi ń wá ojú rẹ ọlọ́run ọba tó dáa sọ́rí ànábìtọ̀ lọ́wọ́ ẹ̀rọ tẹ́lẹ̀ àfẹ́rẹ́ ní àǹfààní àti rẹ̀ pè torí kọ́dà pé láyé yóò fẹ́ ṣe dáadáa ọ̀tà lẹ́yìn tó bá lè pè sí zero eight one zero thirty three fifty one fifty four nine ká kọ́dà pé ó ti ń wọlé níbí yìí o ó ti ń wọlé. Naam. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. أنعم الله عليكم الله ينعم عليك أدي ولي وعليكم السلام ẹran ìjò kódà mùsùlùmí ò kí ń jẹ ẹran ìjò torí pé ó wà mẹsùmùm ó ní wọ ó wà poison so mùsùlùmí ò jẹ bẹ̀rẹ̀ ló ti jẹ nǹkan tó máa ń pa ẹran jẹ ó náà máa ń pa nǹkan jẹ ó ní ọ̀gà náà kódà náà salamu alaykum. wàlékún sọláàmù di rẹ́díò yín wàlékún sọláàmù di rẹ́díò yín náà mẹ́kàbọ̀. bẹ́ẹ̀ ni kọ́lá àbójú ọmọ kékeré kí o ti bàlágà tán ọ̀rọ̀ kò sí níyàwó ńlẹ́ kọ́ so tó bá ti mọ kùránù ká tó mọ kùránù ká tó ti mọ̀rún kí so o lè ṣe ìmọ̀mù tó bá mọ kùránù ká tó ti mọ̀rún kí tó mọ̀ dájọ́ rẹ̀ tó lè ṣe ìmọ̀mù mo ní pé tó bá mọ Kùránù ká ó ti yé báwọn ẹ ó lè ṣe ìmáàmù kò sí tó burú ń bẹ kódà kó jẹ́ ọmọ kékeré tí ò sí bàlágà ó lè ṣe ìmáàmù. Naam. Wa alaikum salaam. Alhamdulillah. Amin, amin. Àti láti tààmà. Naam, ẹ kò dáa sí ọmọ kúnlẹ̀ fún àwọn òbí èèyàn láti wọn ìgbẹ́. ẹ̀rí mo ti sọ̀rọ̀ yẹn síwájú nǹkan bí ọ̀sẹ̀ mẹ́jọ ni mo fi sọ tó ti ra àmọ́ ní kókó rẹ̀ ni pé kò bá òfin ọlọ́run ọba mu ó ti yé báwọn so ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dá wa òun ló ní ẹ̀tọ́ títẹ̀ lúrù kú fíforí kanlẹ̀ láti fi kí láti fi kí ẹ̀dá rẹ̀ kọ̀ yọ̀ǹda rẹ̀ so mo ti ṣàlàyé rẹ̀ rí so Allah alam aleykum salaam. ẹ kú ètò. alhamdulilah. ọlọ́run níjọ́ bàjẹ́. àmín. àti tó di ọlọ́run. àmín. abdulrasaq ẹlẹ́mọ̀ sọ ni ọ̀gá ńlá ní alágbàdo. ọ̀gá ńlá ìkáàbọ̀. akínyìn àfa. alhamdulilah. ọlọ́run ní dáwọ́ àánú dún lára yín ṣé ọkùnrin ó lẹ́tọ̀ọ́ ogún ju púpọ̀ ju obìnrin lọ àbí kàbí the same thing kankan náà ní ìdílé pẹ́. nínú Islam nínú Islam tá à ń ṣe so obìnrin ni tó bá jẹ pé bá jọ jẹ́ ọmọ ìyá so kò ọkùnrin máa ń ju tiẹ̀ lọ ni ọkùnrin máa ń ju tiẹ̀ lọ sàmọ́ngbà mi náà ó ṣe é ṣe kó jẹ́ pé òyàwó obìnrin ọ̀pọ̀lọpọ̀ àgbà ju ọkùnrin lọ àmọ́ tó bá jẹ́ pé ọmọ ìyá kan náà ni wọ́n so lè zákẹ́rì mislo hasil unzayin so obìnrin níta bá fún obìnrin kan lẹ́fún ọkùnrin méjì torí pé kí ni àwọn nǹkan míì náà ń bẹ tó ṣe pé ọkùnrin náà ọlọ́run fífò obìnrin bẹ̀ ju ọkùnrin lọ so nísìn tọkùnrin bá fẹ́ yàwó yóò fún obìnrin ní sàdáàkì ni so níta bá tó fún níta bá fọkùnrin kan lẹ́fún obìnrin méjì so kí wọ́n ṣe mistake so bí ìdùnnú láì tààrà tí a bá fẹ́ pè mí alẹ́ sórí nọ́mbà zero eight one zero thirty three fifty one fifty four nine.